أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني أشهر رمضان نلمك وتا إفضاء 1438 أدو دبوني دلمال لأنه وقوانيوم جو بهجرة النبي صلى الله عليه وسلم ṣìdédé pa oṣù enihu june oṣẹ kẹfà june oṣẹ kẹfà inolumẹjọ ifọdọ 2017 miladiya karatuwa yin ni an ya kale kalikade onale suratul bakoro aya 252 onale yin ni akwa na oji aya 253 تلك الرسل فضلنا بعضهم على بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد نعم الله تبارك وتعالى ينهي تلك الرسل أمنوا شيء لك قلما في دمي

ورفع بعضهم درجات إمام درجة إمام دمون أباب يغمار وآتينا عيسى بن مريم البينات اللهم دنيا نبي عيسى أم مريم البينات أمن أيكو أمن معجزة أيوه كامنا نكي لولا حكما موجو أمدنا نبي عيسى أم مريم وأيدناه بروح القدس إني أمامي أقايد نلي بافو يكي شفاي ولو أو كي شفاي ولو لا أنشي ملائكو جبريل عليه السلام إبادو ملائكو جبريل دكم ولو شاء الله إما رجع الله يجو ما قتتل الذين من بعدهم abodu kiwa obi mai imani nene due huma kuma aja kola mami walakin ama ikhtalafu aluma ihola mari min baadi ma ja'atuhum albayinat bi kabreju wa ma iwon tu pe kuma ma ngo ja kola magenu walakin ikhtalafu ama aluma hola mari ali hola mari le unu jawa ومنهم إهما من آمن إن أبيكما دي ومنهم من كفر إهما يعني أبيبكما تكافركما كفوجو ولو شاء الله إما رجع الله يجو مقتتل وما جاء كل منو ولكن الله يفعل ما يريد أما رجع الله وما جاء لك دونبا آية 253 سورة البقرة maani kalimati nga bole ami kalma ki wai haya le kwa koi oji nga ligala nga boy ama en to ko chegi de ngawa en achi ku ngawa e fola ka bole law tabaraka wa taala ti jugi de ngwa ka kini amunu chechi to ba ngolama tabal ki jema ma fi suratul isra'i yaga kini hi wala qad faddalna ba'd an-nabiyyina ala ba'd yani hakika ma nibi toba ngolama wa atina dauda zabura ama ngodi bi takada zabur ama dungani bi dauda da to yele mdunga kini amun sojo isho kete masin mashi toba ngolama mashi toba ngolama ugbeli koyo chenenene ma wache toba ngolama ubi dereja koyo kojo dungenenene amma ne bi ta ne bi ngice yi onu ce a tonu ce ngice yi ne ne di huma huma ki ene huke huke ngice ni enu bugaga ma ti paku amma amma me nu bugaga le moto bango li ma ko kan <clears throat> kala ha jawa mai de bai ni hi shan ka de jugo egba ka ci oluka al isra wal mi'raj ati karabo

òun kó tọ́gbà máa kó túbì ó máa ọ̀ọ́tí ìṣọ̀wọ̀n náà sí la dágó méjì ìfìmọ́sálásí lẹ́lẹ́ tákìlẹ̀ wúlò àmà níbi ọjọ́ tí wá túbì ń yé nìyí ẹ àmà níbi ọjọ́ lẹ ìnẹ́nẹ́ kàkùmà yẹ́ngẹ́ lẹ mẹ́rù wọn anánẹ̀ ẹni lẹ dága anánẹ̀ wọn kàmà náà tsọ̀ ọ́ ìnẹ́nẹ́ kẹ mẹ́rù anánẹ̀ wọn kàmà náà tsọ̀ ọ́ lẹ́yìn bá sàníbi ìsà àlẹ́ bihasabi tafawuti manazilihi inda allahi ta'ala ona kuma ni rank to ba wala mali bojo de ego anibi isa gide ki mera nibi anane yin seun kede yugi rank mo ba rank mo se mera nibi anane doro ele ti ya mi aboku ma re rank ma tule ama nibi ojo eneme lu ma ti won de go anibi isa won de wo alayhi salam ena eyele tukpukpuru onugwurugbe leghachi ikpa e eghachi gbọgba ọgba elechi ọgba egwu madụbụ na na eletin wee nalị anibi isale gba wee aneju kini uru ọchụ ọma mesudu sakafiere sahabi nka ya na nibi isa sahabi lede ogele ene ka ebi tuli kpakụcha kaadị ibi hadithi isra amai miraj so edejugo ina wate gina wate gba ina nibi judu kun wa kare boyo yale yurudu sha nibi adamu alaihi salam anibi adamu alaihi salam yenu li womoladu on wa kare bi amomo mai meji amomo mai meji le o sha nibi haya pa nibi isa e ali tu yale kefa yana níbi kò wá kẹrẹ bọ́ mọ́ṣà níbi musa aléìsàlá ẹlùtúyálẹ̀ kéègbé àníbi kò wá kẹrẹ bọ́ mọ́ṣà níbi ibrahim aléìsàlá ìwọ̀ làgídẹ́ka níbi ká ẹjú wọ́ ìjẹ́ màkì ní dẹ́rẹ́jà kì tọ́gbá ní dẹ́rẹ́jà ẹ̀hùn kìdí musa wá wo yálẹ̀ kẹfà yìí ìmúnu màkì ní ibrahim kìdú yálẹ̀ kéègbé tọ́gbá ní musa kìdú yálẹ̀ yálẹ̀ kẹfà musa kìlójá lẹ́kẹ́fà ìtọ́gbá ní idris kìlójá lẹ́kẹ́lú òun àwọn tọ́gbá ní yusuf kìlójá lẹ́kẹ́lẹ̀ ọgẹ́lẹ́bà tọ́gbá wọ́n lamáyé so fagọ́lná bá àdọ́hún alábájú ẹni tẹ́bí hadithu isra èyí anas bin malik kìdé sahih buhari alkuma ma rank rank kọjú ọdún mú

taki agbúdọ òdọ́kì agbọ́lẹ̀ taki imeneki kọlan abìlì gbogbo ọkọ̀ àlà ọ́nà taki ẹni ìní adára buka inú ohun odú ohun akọ̀lá ń wẹ̀rẹ̀ fọ́kìlá àna àlẹ́kà ìnẹ́ kabili wà lè mọ̀kàn dẹ́sẹ̀ tó wa wà àna tẹ́rù kafẹ́sẹ́mi lè máa yóò ha إنني أن الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري أو يقول لك أنا موسى رجع بو تو أنكم موسى ما تقول ما تشولك ìwọ́n jẹ́ nẹ̀gbà kọ́ ọjọ́ wọn àpọ́ìntà níbi musa aleyhisselam kì jẹun káàbọ̀n olóbi takùnmà ló tẹ́rẹ̀ owó ọjọ́ ọ̀làkà musa gbọ́ musa mọ́ ìkún àbọ̀n takàbọ̀n akàkì ní lẹ́nu òmìnira lẹ́ka àti anáradà àjà ṣeun kìí ọjọ́ akọ̀là ń wẹ̀wọ̀n agbọ́wọ̀ agbàjẹ́ ńà máa bá ìgbà musa kọ̀ ọjọ́ mọ́ka yóò ń fún musa kọlà kọlà yóò jálé ìwọ̀n màkà yìí àníbi òmúnẹ̀ kí nẹ́sì wọn dùn ákàkí ni òun kọ ọjọ́ kọlà sàníbi wa muhammad sallallahu alaihi wasallam tó dẹ́hùn aláwọ̀ tàbára kawata aláìníhi inda sidratul muntaha inda ha jannatul ma'awa idh yabsha sidrata ma yabsha ma zaga al wa ma tagha laqad ra'a min ayati rabbih al-kubra gbogbo atuboko yọ ọtụtụ tọbaraka ọta aláàkì àbàkwà ní ọjọ́ ya kí fa àwòhá ìlà abúdìhí ma àwòhá jìbìrìlú lọ́mọ́n jìbìrìlú yẹ́ ni ogbó ha ọmọ́hun lẹ́kàdé yana fún abàmà igbó sẹ̀rẹ̀tìlì múntà ha òun ha omonga mela kujuru mwa yunifọm uniform mela kukunyola anibi awe judo ede keji gili aleju uniform mulerem iya anibi atuku gen duru engi ma jenga tuku mama me mule ku bote kwa gba kuma ya dalu gba kuma ya du koja ni mialu mamudu m leti ah uh, mela keta goma didima ene nkwe na hii taki wee igwe ele operation na ibisu ngba meji machi ụka chekwa bisi mọta ọkụ ma edugbo halima saadi ya ekeji ya chekwa kuma adukwu ya na emi kuma adarụta ihu ya le hadith lele muhammad nasiruddin albani iduwa ya littafin al-isra miraj ibn hajar askalani nugu duwa ya hewun imamu suyuti nugu machi shi operation na nabi sallallahu alaihi wasallam alkazu iya di mo duwa ya tebi littafi ashifa bi mustafa kaki machi shi operation na nabi yileki turukun gungun kine kinne do yake ane ke liyan wiki de hojali e te kuma shukole le dom imada alen inni wa ibelege agli tang mada ne bilode amma yomo jibril yenu mu ibreki mu go sidratul muntaha o mole taka ni sallallahu alaihi wasallam e mule to balu al ya e mule to balu anibi ene enu fane kunli uwane leba inoma nibi adama du abekuso na ojo do keba ne ke jual ko fane leden bubu atere bun kun de judo han dele wane ko li al kidede al kidede icho nu gun ko ojo ile dain haske ki ali goru takuma wane ko kunu gun ko ojo de jan arsire yen one ne ke juin to mongu de mun shine bukola ohun da de jeun rojo ndabal ki aisha ka abla ibn abbas yenhi elel ki lojo pedo ame malim mayenhi umuji mali oji ka kini ide judo jon ama ujuwe ojo alkojo ne kede

shi annabi annabi adamu alaihi salam bayan annabi adamu ce diya na kun kojo kola bukojo a kini wa allama adama al-asma'a kullaha thumma aradahum ala al-mala'ika mala'iku dudi hon yelen ojo kwa annabi adamu akola kola adama gem kite odun de adama gem kite odun de ojo na dun annabi adama kola mu mala'iku jibril udomon a mala'iku ko ma domon ogoduma ko kuchaka ma diba tako jomi adama de mundu wogba mela tijbirul tabuki babo yani oya ambi oni bi asma'i haulai me duda me ngi me kagu to da la ma na bawa ko joko la ba ma kin nasi qur'ani dua aba kin nasi hadisi duwa da ma da mama chama ni bi meta abe ki bobo bi wasitati jibril aba kin hi ilhama be kona do ko joni ki diwa ngama ona kama ko so joni de Allah tabaraka wa ta'ala ainihi minhum man kallama allah ko ama nibi ojo inabi ko jo ko lakwa ma abi kanu maunde wa rafa'a ba'dahum darajat allah mo ji di daraja ama nibi obo allah ji di daraja manyate eh uji abebo maini ne gba kamo yahuduka hadith la hadith bukhari fa muslim uji abu hurairah um hadith lalawa ana yahuduka istaba rajulu min almuslimin wa rajulu min alyahud abapa man yahudu ama bina yi ina gida kuma bola mai ba kunga ne kici yahudu ta ki ebogo yini unga ebogo pai oyo e ni ke ma ni musa ru to ba nga mama la musa onwe gbogbo pa ondu kemi animi musa togba nwa muso na du kwa kuchaka olagire kinaka gba ka ene aba pana gbo musa togba nwa muso na kwa gogo akere buya ne bi yimi mo dunya te ya laibo ona gale yuma iyun tubi ay khabithi wene wa kidago wene wa kóòlù wà níbi musa tọ́gbọ́n àmọ̀nẹ̀ wà alá muhammadu kí wọ́n tọ́gbọ́n muhammadu lójú ọjọ́ èmì gbé ikú takẹ́nẹ̀ yahudu gidẹ́ ejú nkì àná abẹ́yù mú fẹ́ yọ ọkùnrin ejú gidi ìyà híkẹrẹ híkẹrẹ híkẹrẹ ibà níbi sallallahu alaihi wasallam ìyá ẹnẹlẹ́rọ ẹnìwẹ́lì ẹnabánẹkẹ́dẹ́ hadith kaka gidẹ́ fi hadith ẹ̀fẹ́ yóò bukhari kwa muslim amagbe hadithi girewa iye ni ana kale oye ola kun kwele na kale o gbe kun ege bo ka kini kun ege bo ko ojo ke da ni bi musa to gba nga muso ogele e ka kini e aka ni musa to gba ngo nga di do di e ola alùkẹ́ ṣù ẹ́ tọ́gbá ègínìgì ọ̀rọ̀ alẹ́pàá kú ṣáká ẹ̀hún kí wọ́n dà ní àṣà ó kẹ́kọ̀ọ́ wọn lílẹ̀ òun ẹni à màníbi sọ́lọ́lá àlùsọ́lá máa ní látùfọ́dìlú ní alẹ́ àmìyà mẹ́kínà dùmí tọ́gbá náà máa níbi kìbọ̀bọ̀ nù fẹ́ iná náà sàyù àkúnà yọ malkiyama turu àmú ní bá máa yá jẹun máa dákú ọjọ́ náà jẹun máa ìgbàfá ọbọ́dà mú náà dákú fa onwe jere yudu kun anya daji kwa ne yi jen kuma ki me kwa ne ke bi kamu da ka da kule kuma ya daji kun kwa ne yudu ni fa ajidu musa ba'du tan bi qa'imati al-arsh e gba kun kwa ne ba unga kwa kun na lule da unga akre bi musa musa alo kolinyo okpa la are ohun onye nike manu ịka na ịcha n'ibi musa eledede ajikwa na dọgbanwu nwunyi onye matan amụju uzi a abayagini uro menwe ojo du nwunwu biso akati tori akoji kojo je ma dakwu ugbo egbakumawo ete oturu lele egbaki lufa ne ojo ye na ojo onwe ati ni lue kojo akini lentarani walakin انظر الى الجبل fẹ̀yìn ní takọ́rọ̀ makánàwó fẹ̀sọ́fà tẹ̀rání ọjọ́ àkíní wẹ́kẹ́ méjìkúrú ṣẹ́nkú wánàwó yáwó yẹ̀lẹ́ owó kẹ́ tòkòtòkòtò ọlọ́lá yìí wánàwó ebelele yẹ̀lẹ́ kẹ́nìkẹ́ ìdábòkọ́ bá wà lóhun wọ́n takò ẹnu pa ìwà lóhun yìí bọ̀tú owó kẹ́ tòkòtà wánàwó abelele yẹ̀lẹ́ kẹ́mánìkẹ́ dábòkọ́ musa wẹ́nìkẹ́ lóhun wánàwó bela lóyúwó owó sí nípa to anibi sallallahu alaihi wasallam ainihi ika ni ta ko yi ke da kule e o leti mo yo e je ngele ka da ji kwane do ba mu do mu ngema to dala fala tufaddiluni ala al-anbiya mekina du mi to banga ma ni bi hojon to ala ka ni bi kai ima ku ye wuyi men turo yo kanga ka kun to banga ma ni bi ko nwa níbi onúgbòǹgbò àjẹ́ wọn ma kí ilẹ̀ ti lè yìn jẹ́ ọjọ́ tí mú wà níbi yìí ọjọ́ mú un tó bá ńlá ní àmánẹ́báwá ti bọ̀bọ̀ òun àṣẹnijó dúdú e àbókù máa tọ̀lọ̀ wọn níbi òun àṣẹnijó dúdú àbókù máa tọ̀lọ̀ pẹ́ ṣé ó ti dájà àkọlọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ kàkà bá ńlá ma níbi tó àmì máa lè mi kì máa ń níbi kàlẹ́

aliju lẹ́dẹ̀ bí rẹ̀ ẹ́ ọmọkọ́ ka máa ma a máa gbádùn a máa gbádùn máṣọ́lá máa jẹ́ ọmọ ẹ̀ẹ́dẹ̀ ẹ́ ọmọ ẹ̀ẹ́dẹ̀ ní àtọ́mẹ́ àdínú wẹ́ mẹ́mẹ́ mú un wẹ́ kó wọ́n àti ti wù ẹnu ọmọ ẹ̀mdàdẹ̀ ẹ̀lúkún àbàkí ní ẹnẹ́kì tọ́gbà kì máa kún ẹ̀ tọ́gbà yálò ẹ̀ṣọ́

أن هذا كان قبل أن يعلم إيه بالتفضيل ما جاءوا ما كون طبعا ما نبي بلدان ما يبقى كثير يلو في هذا نظر وليل لجنة كيو وبيوم ẹnkùn ẹnkùn àti ìlú gbójú àti níyí àníbìṣọ ọrọ àtẹpẹ òwò ìgbéjà kọlálẹ òmùnà ìjìká kí níyí mẹkí dùmí tọgbà ńgá بمجرد الآراء والعصبية اللي يكون الشباب الله في ممتي أبا كان يجي بمهو من يوجد دون عدس دون عيادون كمكا كم يستوبان ما نبقى مكا ألن مكا مكا فاي وجا من نايا مجالي من حديث مجالي ومن ركعي أكلوا يا كراكيني إيه ليس مقام توضير إليكم أمني نودا كمكي فاكرو أنك توبا أنك دوغاني alamiri lẹ́sẹ̀ alamiri yọ ọjọ́ dọ́mù mẹ́kọ́nà ọjọ́ kípa pẹ̀rẹ̀ ẹ̀nà ìtọ́gbá sumaini yan ki yana nabi kwalalai da mu ima da ba annabi sallallahu alaihi wasallama ishi tọgba nga ma nabi ki bọbọ ihe ile kọjọ ṣogun wa ataina isa bin maryam albayyinat wa ataina isa bin maryam albayyinat wata mamaka ka ni gika nwe ka gini annabi tọgba ma nabi ki bọbọ ina hadisi ka ka ciyo karatu a kilugudu oyi ọjọ́ lànà nìta anabi sallallahu alaihi wasallam bayani innahu melu kadomo ojo ile chimu eni le nemu to banga ma nibi kibobo ama nibi kibobo unge to banga mele tudu ame melu kide e ame melu le disoli uka e oje akini yeni anibi du o ma cha du kwa ni ile gabadi ya o mamuda ngamedu kushera pa ka ọgụ ìwòlábà ń ẹ̀mdì masalasi ń ẹ̀ àmúdẹ̀un kàmàdù ṣe fẹ́ na níbi kì bọ̀bọ̀lẹ̀ wúrà mẹ́ṣe ń àmẹ́lá balẹ̀ lẹ́nu inú ojú ẹ̀ṣà ṣàṣekun ẹ̀ àdùkù tíhẹ̀ ẹ̀dọ̀ àmẹ́nà ọ̀la ń jẹun kò yẹ bójú kàkàmá yáde kàmá jà àtúnilẹ̀ òun kéde wọn ọyẹ́ mú dáwọ́ lábà wọn kò ń pàmà ló mẹ́rin ìpẹ́ nà máa pẹ́ nà máa yẹ àmì ilé kọjọ́ tí ó kí á dùn àti ní ohun tẹ̀ tó gbáńgá máa nẹ́bà wá sí gbogbo omi kàwùsára kí á dùn àmì nẹ̀mọ́ ọjọ́ náà bẹ̀ àbẹ̀ àti ní mẹ́kàmù lè mahamud abẹ̀ àbẹ̀ àti ní wasila kọjọ́ ayá dùn wọ́n abẹ̀ àbẹ̀ àti ní ọ̀nà àjẹ́nà kò máa bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀kùn kàkí ní ọ̀yà mẹ́mbì kò ima ama do litafi tauhidi ma do ati fatihul majid ma gbaluka ugbo babu shafa'a ugbo la mi bi masuli omo ma ni o ka onjira kini ma jaka ni laba ngam ne ati me da certificate meltal jenna ma jaka kwa ajal bono mo ma do na ne bidaba eh me do na ko o mi de mhm weni ya weino da ga daga kuna yana ka kuma jona annabi sallallahu alaihi wasallam yani jan kun yomo kun wa ho kona bayani wenne de unwe akini muhammadu en zaka i wen we ma do e, bika umirtu alla aftaha li ahadin qablaka we ma do da mi ka kini u tukwe kuna biona ngene dukida bal jena do bayani so waya main gate gate ye le pakuja ka kuma bi take ne ne ki mo bu ka ye ne ne bi ale tu ane bi mi gate le bi ta ka mona da ba dagba cha ne bi ibrahima dagba cha ne bi nuhu dagba cha ne bi lutu dagba cha ne bi isa dagba cha ne bi musa ane bi duke ti ane bi ado ko na imamu na bi mu ta ka kama ne bi ne da da ba yele yele is enough ja dunga ki to banga ma ne bi ko so pa me ngi bobo ki adunga kini ane bi sallallahu alaihi wasallam che ni le ni che yani wa ataina isa ibn maryam albayinat yana mamudun annabi isa o ma maryam en wojo dunta albayinat amen wa abiriju amen wa abiriju gire chami mujiza le ami mujiza le on se ni ki aje nga mo na di iman ka tinihi annabi ojo omi ti oji gaskiya itina mi mujiza le lati suratu ali imran akwi aya 45 gbogbo aka di aya 51 suratu ali imran akwai aya 45 aka di aya 51 wajihan fi duniya wa fil akhirah wa min al muqarrabin wa yukallimu an nasa fi al-mahdi wa kahlan wa min as-salihin قالت أن ربي أن يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهاية الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله قوباتي فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوا هذا الصراط المستقيم أمين هي باكوتاكا ماتولي سورة آل عمران آية 45 قوباتي 51 تو wa ɗan kwajo kamiran in wa atina isa bada maryama albayyinat amen ga bireju amudu ngani bi isa amen mujiza ki yaji nga mun ma kun tojo mi shi gaskiya wa ayyadnahu bi ruhil qudus an mu kwayo dun kwahu yake ke fayo jibril de mai ni jibril sha daru ba nabi isa den e gwadun itubi mu shen ki isa tinan mu mo iko jibril jibril mo iko ini ya jibril jibril le du ini ene bi na tini budaji wa hapla chiki ye to yokuna kamojo ye amoy ati to kaundi chikin to dale ne un duko ngaje ba bi iznillah bi jino yo ngana reji ini kinawa ga ene de kwane kwane kwane no ojo to no na tini kene kwane ojo ati to kwane gen ya kwane takanelea kwane وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله إما رجع الله يجبا ما قتتل الذين من بعدهم أبوك واو بيما إبا ماما موجة ولا مدن من بعد ما جاءتهم البينات بكم ألقاها دريجون ولكن أما اختلفوا المتين ولا مريم المتين ولا مريم

oge akọọlụ eme ya gboro agbakwo ehe n'isi baka eji ara eme ala lenwe agwa akọọlụ n'ile bara onwe lele ugbo dun ama onwe m dakọ anabi agịtọ idale aliki onwe kọrị weke ahapụliji wee gbakwo ji intanetị wee ka onwe onwe ala igbo dun onwe m ee wee gbaa kí ní ikúta ọgọ́kẹ̀ gbàgbà akàkì buhari ahụ kọ yẹ́lẹ̀ abúrúkọ̀lá bí àwọn náyọ́gbálẹ̀ manáka inú sípa abúrúkọ̀lá bí àwọn náyọ́gbálẹ̀ manáka inú sípa abúkàdọ́mọ̀ máa ẹ̀ẹ́ èémí ní

kuwẹ̀kí wọn náà bẹ̀ta kẹ àkúlé tí bá máa dùn yílẹ̀ wọn àdínì máa yẹ kó yóò ní máa jẹ wọn àdínì kó yóò ní ṣe ń kò ẹkọ́ ẹ̀nẹ́ kì máa kọ́ṣọ́ kàràtún kì máa nàbẹ̀rẹ̀ jẹ́ àdínì mẹ́yà jẹ wọn àbáyọ̀ yìí ẹ̀yà ma ti mi ka baron o ta ka dele ba ku bi ani anibe ko yi yin anibe a sai ba la ya anibe ko yi je sai muslima yin anibe ko yi akuli nganya ji we ko ne me ni ji wa ji godun to du cholo ta ka da on atini olu yi o la mu ya le yi okoto on atini ai ma sha ni bi ko ni je ngwa ọ̀lẹ́ ìkà níbi kọ́ àti ní ilé ọ̀ ibò wùlò kí àìlè bọ́ pàkó ṣáká ilé lóyà nìtàkàdá ìmúdà agbélẹ̀ tó dáa lẹ jẹun kí wọn àdínì yàgò ẹ̀kọ́ náà ányá jí wọn ọlá àdínì ìròdó ẹ ọlá àkídà kẹnẹlẹ́nẹ ọlá àkídà kìnẹ́mà òun yé jẹ́ pé kùránì òun yé jẹ́ ni àdìsì ní kùmàdúgbòlùmá níbi ní àníkìsà ame ŋun yi ɖe tse ko ŋun yɛ kpa ma ta ko mɛsini kɔ wa yɛ ima daa lɛ ɛŋu gbodu yi ne kedi o yan ko ìdàgbà tse ɖeka ɛkò la faba ne kedi o yan ko ɔlẹ́ kò aka kɛ ɖe o ŋɛ gba ne to do iye ko ŋɛ gba yi dzebura dzebura ŋɛ gbɔla ko ewu ŋɛ do dzi mo ayɛ ŋa di ni ee ɛzɛbura anibi dawuda ma dunu anibi dawuda adi sɛ ne zebura liyo zebura liyo sharia du bin zebra ni zebra to taka da yen ngojo mi ci on ma dum adun ali bi dawuda he ali bi dawuda ci sharia ya nabi musa adu shukolo sharia ya taura on ya adu shukolo so malami ma eh, mani akpa ki try malami ya ki try to wale ko taka da kiduru kiduru to gene zebra ko kiliyum mu kidon ẹgbẹ́ kò máa ṣìpòkè lẹ́ẹ̀bá amílítà fi àdínì dúró yànì gidẹ́ yìí tí o máa tẹ́nà kò máa kọ́ kò máa nẹ́bí bíbẹ́ àmúnẹ̀ àdàlẹ̀ abádìní ṣẹgbà lẹ́nu máa lè mí ka wà ní ìkọ̀ tákàdá ẹni àmọ́ ọ̀dú alùpùmáṣẹ́lì ẹ́ èyí ṣìṣìdágún méjì kẹ́nìkẹ́ bí kúrò aláhù ọ̀wọ̀ méjì hùn èyí ṣìṣìdágún mẹ́gbẹ́lú èyí ṣìṣìdágún mẹ́gbẹ́ta da bi aka da ba dini amma ni hadisi yake kuba ni bi fiodu iyawa ta mai gbele kodan su da alem kama kile ke ne bine makinu aliju ko kile ma kama ni ke si o ma si de aboyo ati kiwe ti ko ma podu ni an keni ki gwe mi abayo gidi maka ni ni yu keni ki gwe mi abayo ni ta fi kuma dodu ni gbele kuma ma cha le ni ko yo ye ku ali tudu ola technology ki yo abayo yi to igbele le mele ko yoka yiki ne te kuba ni bi ngati ne gele ko al kidaire kidale yin wa ije ma ji wa ku ye ko hon ene du gen yak wa kuma yak wala di chane ija yo iju na ru ti yo ije min ba'd ma ma ma ja'atun bayinat lakin ikhtalafu faminhum ihuma e ba man amana ni baba kuma mimani eh, wa minhum ihabu e ku sho atumai man kafara ma ngo kolo joko wala insha Allah ima ngori no yeju makutatalu ojo makuko na makuma ya kola man ama hidi an ko joko tani akini mama na birujun maja walakin Allah yaf'alu ma yurid Allah ta'ala kiribi achi na يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي من قبل أن يأتي يوم لا بيع فيه ولا قلة ولا شفاعة والكافرون هم الظالمون يا أيها الذين آمنوا أمك بأدكار نقوى الله أنفقوا مما رزقناكم

òǹṣẹ́lẹ̀ má dáa lẹ́nu à ń fi kú mi máa rẹ̀ sẹ̀kọ̀ náà kù mẹ́gínà ṣàtìkù wíhẹ́hún kàṣù mẹ́yẹlẹ́mú yìí ẹnìkí ṣàtìkọ̀ àdín ẹnìkí ṣàtìkọ̀ àmúni ẹnìkí ṣàtìkọ̀ léwẹ̀ à ń fi kú mi máa rẹ̀ sẹ̀kọ̀ náà kù mẹ́ná ṣàtìkù fún mẹ́dúdú wíhẹ́hún kàṣù ń kọ́bìlì dọ́gba àyà àti

ọkọ̀pá ìṣe gbede ìṣe ẹ lóyàwó ẹ̀rọ àbọ̀tẹ́ èmi ń àtsọ kọ̀kọ́ yà kàdé èmi ń àtsàtà pọ̀ ọmọ kàdé èmi ń àtsọ nùkó kàdé àmà tsukọ̀ yóò àmà yá ti yá nà ọlẹ́ mà ìbà òbí ànẹ́yìn. ẹ wọ́n káfíru na fún bọ̀ àlìmú àmẹ́nà aláṣí àmà káfíri bá àmà sàmẹ́nà aláṣí wọ́n láṣẹ̀fà ọgbọ́ ọdọ́mọ́nù wọ́n káfíru na fún bọ̀ àlìmú ami ama kafiri ama samena lati ungene kumada kini atao madinar atao madinar un yaka yenu bide kasi ojo alhamdulillah alladhi qala wal kafiruna hum adh-dhalimun wa lam yakul wadh-dhalimuna hum al-kafirun yenu amena alaji ti kafiri ma joye ko kale e ma jogale mo ye ka ba o obodu ma ku chaka kafiri ka mama ji tude na alaji ga ji wal zalimuna humul kafirun amena alaji du ena alaji du ti kafiri mi ji o ye ko kale aga aga gini akafiri du ena alaji mi ji ọgbẹ̀lẹ̀ mọ̀ jẹ́ tí ó gbẹ̀dẹ̀ kẹ́sì ọyọ́ oyí ilẹ̀lẹ́kọ̀ọ́ yẹ́ wọ́n ṣàmáyé tó dẹ̀hùn ẹgbàkọ̀ọ́ kuma kola kola lati ngam sahaba ni sallallahu alaihi wasallam ma jinihi alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmi abu kuma di imani kuma ma di imani ma kado no imani ma da manyo alatin ngam sahaba ni ma ni e ene ade rewa ayuna lam yazlim nafsahu ene de rewa ki ma shola alatin ngam sallallahu alaihi wasallam ni ice ice alatin ma mini modomo no zulumin kuma kamo ce shubiran a shubile ba a lafiya kuma kamo shi ishebo shi kuma kamo don turu gbogbo ya gini ina shirka la zulumin azim shirka ta lafiya ne don so a lafiya kojo mini omo idon so la lafiya kuma ya shi ola mu idon yin shin kami sahabi ne ga gini ene ma chola ga lafiya ina mun ga gini dagba ta ka yo a chola lafiya e ma to yi kuna ba je ne ya lo lafiya ọka àlejò kàdé òun àbá yọ yìí ìnàbùkà dọ́mọ bá màmí kura ní duwánì tìǹbà mẹ́ta rẹ̀ ìnàbùkà dọ́mọ màmí kura ní duwánì tìjìlẹ̀ má fà àlejò kọ́rọ́ tánú ìyànàbùkù màdíjọ́ nà alọ́ àbá yọ yìí má nà àpàlẹ́ yóò yí bá màmí kura ní kàdùwánì ìyànà àkàdọ́mọ yìí yìí kà má ṣèṣe pé kàlejò wálé dára ṣàlàṣì àdọ́mọ àjọlá àdọ́mọ yìí ẹnẹ kàdọ́mọ pé kàtíyànà wáàzì yìí bá wáàzì tafsiri ìyá agomẹ́gbọ́n kàdọ́mọ

tọ́jú dákẹ̀ máa ní kí yá ìkù parí ó fi tẹ̀sírì ní ẹ̀má yí ipa ní ẹ̀yìn ìhùkẹ̀ ẹ̀má yí ihu ní ẹ̀yìn ìdúdúkẹ̀ ẹ̀má yí ìdúdú ní ẹ̀yìn òdùhákẹ̀ wẹ́lẹ̀ lè dún ọ̀gbọ̀n ẹ̀ṣẹ́ tó dùn ní àdára ní alẹ́jì dòwúrò mányàtọ̀ ẹja ní yóò <laughs> ìwù

alubẹ́yẹ kpagba nìkẹ́ gbé ẹ̀dọ̀ húlù nìkẹ́ omi mọ́ omi lẹ́jọ́ ha ìmúdi ha yẹ ìmúdàkànyà ìmí ìmí ìmí yẹn na mọ́kè àmọ́ ìmúdà mọ́tíkì ẹ̀wọ̀n mi fẹ́ ẹ̀wọ̀n mọ́tíkì ẹ̀wọ̀n mi fẹ́ yìí lẹ́wọ̀n alùlẹ̀ dáhùn lẹ́yẹ ọgọ́lẹ́ ò jẹun bíalu dẹ́ ó nà jẹun bíalu ní òkọ́ ìnẹ̀ ńà gbó wáàzì ìnẹ̀ ńà tsọ̀wò dùn ìtì sẹ́dẹ̀kan ìtsẹ̀wò yin roka ti ma ma je ni so ena bana le o rumene le buta bale tabale allah tabaaraka wa ta'ala ni amuna ajola ma lati aka je e gba ka igba ke je ajola lati to dale alko yokola akwimi to gba lo abajo yi aliguja ya idu anwo yo gba pe aya 261 awon da awon ya da bi akere bi

ẹnu ni a tsɔ ya gbekura ni a yanegi a tsi ba da iye gbogbo ma kɔla o kele tsatsi ka di nɔ yɔba imu fi imu fi mɛgidi sɛbi ni la yi kuma agba bɛ kɔla ɔla ti ko kuma ka kɛ gu ma yɛ yɛrɛ tɔ kɛ dɛ ya yi kɛ tsɔ n'alɛ ba ama aka ma ya dɔ kɔngɔ tsi esikia ɛŋɔ amma a cigwa ci to alka mu ne gidi masalaci gidai iroji ju generator ya kadu to melu gidai iti ko ya hawa na dan agbera nan na dutu ju takali generator na dan to dala na ne kita ko fi lai me ma ba dutu ko madokoto energy ya aka fi aka ya ba en de moko odu ko jubi jubi jubi ambo awa ya bụla tsi wa kpɛ yɛ gidzɔ kó anumɔ kini ɔba ŋua dɔ lɛ nara mɛlu ma yi ŋutsa la ɔwɔ gbogbo alo yi na n'abɛ ni ɔyɔ tsa gbe yi li n'ava one thousand n'abɛ ne kɔ yɔ 1000 gbo agba mɛtsa ni one ẹnẹ kìdí ẹlẹ́tọ́ mọ́ ibá ọjọ́ mọ̀lú kìkókè ìyégi ní dúkìdí àgbà ohun ìyẹ̀ pàkójáká tágìdí ẹlẹ́ta nìyí kání àti nọ̀kọ́ kí ọkọ̀ a, ìdí adùnmọ́ àmúmọ́ ọkọ̀ a dòdúdú ayé máa ní ní dúdú ẹlẹ́tì ìmí ìyẹ̀ ma try well ani bi eni ni na ba ka akidi sere ka wo gudu ngini iya na en mudu ka kamadu enu en mo ko kamadu yi ma se to gba ni wa du ka se ngini tuda ni ama je fe ani ama je fe ma ma ma dola ma ngo je kanga dini ni allah shara min al mu'minina anfusahum wa amwalahum ma mo ko ma ma ko tango jola o ke wa je gwa kan ba lu unyi ile katini ka kọ moto ile katini ka la arziki ile katini ka ci taki yiwa iya gbado ma kọla ẹni gidolo gbọ kọba taka mọlẹ kí ni rí ẹni ọgbọn kẹ ẹnu yẹ kori àmàmà ilé ka dá ngẹlẹ a ka yọ yẹn ka gbẹdẹ ati bọ nẹgì nìyẹn kó gidẹ yẹba a ka ká àti ẹwọlẹ ha ha yà àti kọla omi kakú na adi five wẹ kakẹ́ ẹdi three ẹni yóò adi two ẹni yóò adi five hundred naira ẹni yóò adi ten before you know twenty seven thousand naira kò máa ti lọ kọ yẹrẹ tọ ìlẹ̀ dùn. mọ̀tà ayéti ayéti ní kí ní gàmá ní ní ané ané ọkọ̀ àdúkọ yọkọ̀ àdébákì ané àmẹ́gà yí àkìtẹ́lẹ́lẹ̀ ané májà amdàjẹ́ti ní gbékú gbékàgọ́ ojú áfíèlú rẹ̀ abúhùrẹ́ ìrànlọ́dí aláwọ̀tàlá àná ìnájọ́ kàkẹ́ ní ẹgbàgbé ẹgbàgbàmádáṣí gọ́fnọ̀ ene kuma adwa akini marwan bin al-hakam un shi president abu ya ma ba zame ne bale abu huraira radiyallahu ta'ala anhu un wa kene ko obata mu ngola tane magana duki obata iyo kone ya koko be bi onu ya lu je unje ikaka noko ki ba ya lu je unje ibe de noko

iche ogene lẹ́yìn akpọ ụnọ akpa na abụghị ihu nwunye ya na adụ n'olebọ ha ha ewu mkpogbu ananaghị gbu ikpogbu aka wee mụ nọdụ mmanya gari wee lọba wee mụ nọdụ mmanya garị wee lọba wee mụ ụnọba dụ mmanya ọbredi wee lọba abịa agwa aka ire ite na ikpọkọ bịa uye nwunye na ekwu na-adụ ka abịa e ka eji ma jee enwuchi ya ọla nne m ọbata ọbata nwụ tete na ya bayani abu hurera ba marwan bin al-hakam kishi president idoko inok na ba ki doko kujeru yini mami dinari dilimeji mamukan dinari dilimeji yini mamukan dinari dilimeji me munu kisha ba yoyi zamani ka dihun ba yoyi dinari ka ki 40000 naira ma chego 40000 times 200 okale jol onu ni kisha ba Forty thousand times 200 amma ya ja ɓarki marubi jayi 40,000 ke jadadari 40 4 million ba Four million go Four million imagine ọkọ̀ four million ohun ma dùn kúṣẹ́rù onújẹ yìí eight million ní jẹ́wà sọ̀mà ní ní eight million mílíọ̀nù mẹ́jọ ma dùn kúṣẹ́rù àbúrò rẹ̀ rà mílíọ̀nù mẹ́jọ mílíọ̀nù kò mú kú ẹ̀ títà ní ohun kẹ́ẹ̀yọ ohun abu hurera radiyallahu ta'ala anhu marwan ibn al-hakam gidi account account ya ma ba kwa zeka kuma du enore uche uku ogodo ame ole pa kuchaka amokole pa ame kuma ne kukugu yiti tu kuma du te account ya ba pa okole nana ya chukolo nga dini de ni president ye ni mami 8 million dawu mami 8 million imam danga abu hurera radiyallahu ta'ala anhu igi 8 million igi 8 million ìyẹ ọmọ ma ó pàtó jù bá ìyàmọ́ máa ẹ̀họ́ ma bí kò máa ṣá ajúṣẹ́ ní ìyọ̀má dómù yẹn ni ọya òun dá wà á ká wà méjì náà mẹ́kúnmẹ́ kí ní ìtàwọn ẹ̀dọ́ wa lókìtì gbẹ̀fọ̀ máa kọ́kọ́ ma máa yá lókẹ́ náà aṣọ̀bàtà lè ọya ọya ọya ọya kúmẹ́ yá tọ́ di abáyọ yìí yẹn rẹ̀ rẹ̀ rẹ̀ bá àmọ́ máa ẹ̀ máa lè máa yá ọkọ́lọ́ ìṣe ó dó àwọn gbẹ́yìn fúkà pàtẹ́ báà

maa kpekwa mamda bi ma dabi amumu ma kpekwa mamdu yi ma dabi amumu nedu ma ne ti kpɔkɔ bi dai gbogbo tako mi wɔn wa adini ma kama ama do ma ya ke na mi ya ke je wi ne kɛ ta ma ye de bɔbɔ dɛ ehe ma ma fi kɔ ame agbɔ kɛ dɔ la ta ne k'ame ne ya yɛ la la ale bi ya ne. ẹ̀hùn kà máa yọ ọ̀nà ọjọ́ jẹun dára aláàbọ̀rọ̀ ọbọ̀gidẹ́ máa pẹ́ ìyàtọ̀ ọ̀nà marwan bin al-hakam yóò nẹ̀ pẹ́ yẹ́ ni mẹ́dàbí arútọ́ mẹ́lótúgbọ́ àbúhùrẹ́ra ma náà yẹ lá kìtìkìtìkìtìkìtì ma agbọ́nà ma ọ kí gẹ́ẹ̀tì ma ẹnẹ àmà onúṣẹ́ rẹ̀ ma

gaskiya wa haka akwa ameda bi ko yani marwan bin hakam be ko yani president oko ki dua changi mistake ongo mije ongo mistake da wata mistake e mistake ngo ta mistake abo ya ya ya jori ya mige account wa nara ka bo de ngo oko ma ko na labi fiu bi nígbà bókẹ́ tí bọ̀dá àti ṣùkùn ẹgbẹ́ àmẹ́lẹ́lẹ̀ ó yá ní ipa kú jákà mú ní yá ṣọ̀bàdá ìbókẹ́ nẹ́hùn jẹun bẹ́ẹ̀bọ̀ nẹ́hùn jẹun àmẹ́ nẹ́hùn na bẹ́ẹ̀bẹ̀ nukùn bẹ́ẹ̀bẹ̀ àṣọ̀gá bẹ́ẹ̀bẹ̀ nàyẹ́lá bẹ́ẹ̀bẹ̀ amúnẹ́ na ṣọ̀bàdá tó wọn kọ́ ya àmà pẹ́lú bókẹ́ ga nara ede nye hunu ni tinini ni amu na eji wa acha duanga le pakuja kawo e ajele anokon aba ma ti kama ya li pela ba yoyi choja munu ga ti gbe kwa chita mabi we chita mabi kama ya ama ya koji gbele alu ga ali ga gbo kole dabia ama jini de de lo le luna una ka da ga gbo kole dabia marwan bin hakam yani amewe amewa kulishi amewe mu je ngba me obi anayi àjọmá ìmáni àbúhòrè rà máa ti ní ṣe ẹlẹ́un ẹ́mì ní oṣooṣe o madàbídá wà àbúhòrè rà kú ma yá kàún kákẹ̀lẹ̀ òun kí wá nẹ̀ orúkùnrùn àbúhòrè rà ikú alùbọ́nà ilẹ̀ tó ti tálá oyún ikú ti tálá oyún ìmúdàbí alùbọ́nà ìmàlìkì àti ìbẹ̀rún orúkùnrùn jẹ̀kọ̀ fíò dáàmà kó ìyá ọmọ ẹni ọ́nà ẹ̀yìn kàkí ní àjọ mẹ́ẹ̀ àti ní ṣe yìí òwẹ́ni níbé tí a gọ́lẹ̀ hùn òwẹ́ni níbé ọkọ́ 8 million lẹ́lẹ́ toru ẹni ìlú ma da dá ẹgẹ́rù ṣe kù yìí alhamdulillah alhamdulillah mistake ga kìí ṣe gìdẹ́ dàbí ṣọ́gẹ́lẹ̀ ọ̀nà ọgẹ́lẹ̀gẹ́lẹ̀ lọ́wọ́ kókó náà tírígì àníjú kíyà mistake ọgẹ́lẹ́gẹ́ dàbí wọ́n di 60 million ní àwọn nàbà ìwọ̀n òun nẹ̀pẹ́ dàbí abá ìdàbí wọ́n kẹrẹ̀ bí olú mi ni mistake no alkabo rẹ̀ rà kìí Hmm. ọkọ̀ ẹ̀ 20,000 naira gbogbo tẹ́kọ̀ oṣù méjì ẹ̀ta yìí gbọ́ mọ́lẹ̀mì tẹ́ta ẹ agbálùkà gbálùkà gbálùkà dàbí wọ́n mú ma jà ẹwọ́n gbogbo ẹ̀ wọ́n yá múdúdú ẹ gbálùkà wọ́n mú ma jà ọba tá nwa lenwa moye kwa mo meje meluko yola amune ki jenye utati kuma ma koro ko masalati ma fi ele no we mademi un chai kai ka do ko gele duwi dole nga balele yile chenge gene do moyin yile chenge gene do moyin ije ba ma ne kidnap ta ke do ko du ungun gwe kem da cho poliwe turukuma me kake ja cho lo bata ko joka kinwa olókè anyan wálẹ̀ ibá yóò mú lábẹ́ ìwò fi ìtàkìlá dọ́mọ́ wàlá kúlá ọlá àlídọ́mọ́ ní wàlá ṣẹfà ọgbọ́wẹ́ àdọ́mọ́ ní wàlkàfirún àmà káfìrí húnmù zọ̀lìmù àmà tẹ́lẹ̀ aláṣẹ aláhùlá ilá ìláhùwà aláhùlá iláha ìláhù الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر to aya yake dai aya yi alkur'ani kimace bayo mune aya kuma gbawa dai hadith fe yo lu tuka ni ce ni ce ta ni ce lani ki awa oja aya kidai kyadu akini aya kidai madu akini ayatul kursi ani bi doke ayatul kursi kola ngi mato inini ubay ibn kab yana nabi sallallahu alaihi wasallam yani ayu ayatin fi kitabillahi azam eh qur'ani gaba da aya ya woji tule da aya ya kaya ki woji tule qur'ani ina ka ni fatiha woji tule eh ẹnẹ́gbẹ̀rẹ́ ni aya today tó láyé ayẹ́ yìí tó lèyìn quiz competition ní kàkà ṣe yẹwà ọyẹ́lẹ́ lọ́gẹ́lẹ́ ma yọ káyàdó káyàdó takalọ́jọ́ káyàdó tó níbi tó fara ha anabi ya tun ngbo qala ubay ubay yanhi ayatul kursi anabi ayatul kursi domo ta kun yogale ta daga kini liyani kal ilm abal mundir ka umma ki umma ki lolawe we abal mundir odo ko bianki ja jere mo ubay bin ka yani abal mundir umma ki lolawe oye ma biti mu ebe wallazi nafsi bi tunga mu idumi ba na ga bo ko yo kinumi de ho ngi inna laha lisani aya kaka gida ba shi malu wa shafatain ya nukomeji tabdusu almalik ya dubi de ngojo inda takal arshi ubere utana ala arshi aya gida iboli mu ba ya dubi ngojo da maani hadith gida wa qad rawahu muslim an abi bakr bin abi shayba an abd ala bin abd ala an al-jariri buwato kujis nadi tayla mdun waka kini ayatu kursiyu ba on wujitu le papo chaka iha ma ya itu kide qur'an to jini hadisi ka kacha gbo lugo egbaka iblis wajuji en kuma kuma abu hurera mune sadi dile chona kitingi le han ono juju dingi sei ona ka una ya gbare ubay ibn kab yene atinwe kola nunwi kagini onye aa nhu na-aka atahụ bụ eyivin kaịp lé wu kaịp kachasị enwee elé kaṅụnwụ gbọ kakini aka kpọnwụnè wu akawụ lé kpọnwụnè takị bebi nwụrụ ama gbaa nyi hélé egba dụ atahụ ọkanna abi ya ta aha dịhụ atahụ eha elili o liwa eha ha nyu pege ha kaki dè dozie ga lụkọọ dobi nwụrụ dị fụọ dịdọ o ya nkụtụ takị dị ka kinii bebi nụ eya ọ̀làbú ìrẹ́ ìrà lórí ìmìdánù yẹni bàbá ń alẹ́ kàkí débi nù gẹ́dẹ́ àbọ̀ hàn yẹni tàkì àtú òdòjò ká bàbá ń fa arẹ́sọ̀ hù záàtà léèlà bàbá ń ẹ̀kí ní dìgáàdì ẹ̀hùn gẹ́dẹ́ kùdú kọ́lẹ̀ lẹ́ẹ̀kọ́ wà ní ẹ̀hùn gẹ́dẹ́ kẹ́ àbọ̀ bá ẹ̀hùn ọ̀rẹ́ ni àṣẹ dáàbà nìkàyé ẹ̀dàbò nì ẹ̀dàbìlẹ̀kọ́ ma gbádùn kíkílé ètò àbá ẹ̀ẹ́tù nìjálí ní ẹ̀ àṣẹwọn rẹ̀ níyì fasalamtu alayhi taki abu ngena lewu leke na meru budu binu ngawa ngai salama pangale farada salam ya mu salama bi unga gini enwede ma anta iki mena anta genu torí mẹ́wàá ẹ̀nà nínú ìjẹ́ mẹ́gbẹ́jẹ́ nínú ní méjìjẹ́ ní yẹ ẹ̀wùn dẹ́ ẹ̀wùn ẹ̀ṣẹ́ yìí ní ya ń sí ya ó nílá àbẹ̀ká ya tàbí ẹ̀ka wọn ya ya yìí ní yìí àlìjẹnú ẹ̀ṣẹ́ wọn àkọ́yàwó ẹ̀dọ́ ẹ̀tùmí wọn àbájọ ìnáwó ya ẹ̀dẹ́ka dọ́ọ̀tù yìí mọ́ ẹ̀ ya ọwọ́lẹ̀lẹ́tọ́ ọwọ́ abíáǹẹ̀tì yìí ìdùdó àwọn ọlẹ́lẹ́ àti ìdùdó ìrùdá abíáǹẹ̀tì yìí òyìnbó ẹlẹ́kẹ́ àdága ní àti òyìnbó nẹ̀ ní àti káì ha kẹ́gà alùkùnrin jìnnì alùkùnjìbó àmàlìjẹ̀mẹ́sẹ̀ adẹ́rẹ̀ ẹgbàkà ti wọ̀tẹ́bà òye ìjẹ́nà ọlọ́kà àtàbáyé kàkà ákẹlẹ̀ mọ́mí ọdọ́ kìlẹ̀ gudu kọ́lá yẹ́ nìyí òun ẹ́ ti e kò ngẹ́ nákọ̀lá ló ń gá káì alìjẹ̀nú ẹ̀dẹ̀ alìkàmà alìjẹ̀nú ẹ̀ṣẹ̀ adẹ́ẹ̀dẹ̀ ọkùn ẹgbọ́n jẹ́rẹ̀ ẹ̀bá kò ní dáka abẹ́nẹ kó nẹ̀ ọwọ́ ẹlẹ́tọ́ alìjẹ̀ ọwọ́ ibíá èlùdó ẹlẹ́yàtìlùdó ibíá káì àmà alìjẹ̀nú ẹ̀ṣẹ̀ adọ́gẹ́nẹ́yìn ẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ ẹnẹkùn ẹgbọ́n yọ ẹlẹ́ ẹ̀ àmóhìdó yà kìíní ẹ̀ àmà alìjẹ̀nú pa kúṣákábà ẹni kẹ́ wọn nùpa ètò ìlẹ̀ jinnu àmàlìjẹ̀nú ṣe máa kí ni ẹnẹ́kì wọ́n bìtì tó mi lè bá ibi hìmà àmàkọ́lá máa ṣe máa abẹ́ àwọn ọ̀gẹ́lẹ́ka ohun náà fìtọ̀ fọmá àmẹ́lẹ́ka aláàmásọ̀nà àdá ẹ̀wọ̀n ìkẹwà ṣe gẹ́gẹ́ ìkẹwà bùmí ẹwọlẹ́ tí mú ǹgà máa ń níjú àtítọ̀ mo dúkù yẹ ní ẹ̀ẹ́dẹ́ àmá yá jẹ ìtòdó ẹni dúkù ẹ máa ṣàríyí tẹ́lẹ́ka àmẹ́mẹ́rin ẹlẹ́rẹ̀ agẹ́bọ̀ òtàbọ̀ ìṣàríyí tẹ́lẹ́ka ǹgà máa wá yù yẹ wọn ẹ̀rùn máa yà pẹ̀lú ẹ̀kẹ́ pàbẹ́nu káàbì àkàyẹ́ nìyí òun ẹ̀ka ẹ̀lẹ́ àtítọ̀ fọ́ má lè ní ìyójì rùn àmì nkù abọ̀ ńgá ṣe kùn ni kí a wá já màá òjì ní ta ọkà mẹ́ma jẹ̀ náà ọnụ jo uji uye nwale ọkọ maka masị ya wele abekonu gonogoma ọ na-adụ na megha dịghị anyị ama aba amachi ka ma ọ na-anye ile gị erere taka a aka a ah, ha dị ile aya aya egede ya menene aya kirikusi aya umado amena ile gwe amena ile ne ana ama ile le ma makbudu ma gba ile ani kinyomu amena ya le ya yenu na amunwa goda ile nebi takika oma lele take yara ugbo anabi sallallahu alaihi wasallam ya ulu kaisha nabi kakini geon kene ika mideu yani ay ayata kursi uba mango no da kuma ni ka da kanyango wa ben mani ke juwa ujigen mani ka tuwa ujigen anabi sallallahu alaihi wasallam ayni sadaqa al khabir ene wayo ke chaka eh ene wa ijeun yo ke so hadisi rawahu alhakimu fi mustadrikihi hakimu ba ya littafi ma dokin mustadrik littafi kuma dokin mustadrik eh anaki kuma dokin imam hakim en kuma do mustadrik shi akini hadith bukhari pa muslim hadith fe fe fe fe ma bagyo takada mai imda chen nami hadith fe bo kijomo ki bukhari ma do yo takada on muslim yo do takada on ami hadith fele onge ne kuma do hakim ngon kotu yane nyate ni mai abi nyate na ma adisele adise feki made bukhari kide e muslimun ongu tini ni koma ji ni tafile tamba do ni tafi ngakini al mustadrik ala bukhari wa A wala al alhakim. so hadith yau ci hadith fe kimade bukhari kide e muslimun ni ongu ji o takada mi de o do takada wala de mustadrak imam hakim to uh, evo evi hadis deule mole, onwa madi hadis gidewa maani hi sahihu lisnad hadis gidei sinad unti sahihi ngishi wala mikhrija bukhari kwa muslim imam da ya taka dima ni hmm? imam hakim muda mudwa taka dima ala ajru wajibu baytura ale yegire mudunga kini ẹ̀hùn kì lúgbó ayẹ́tù kùrìsí kèbìlì àwọn agbègbè kùmà mú àbàkí ní kààlì ẹnu pé ìbìlì kùmà dé ayẹ́tù kùrìsí ìhàmùn gbàbá ìṣàbò rẹ̀ rákètì ìlẹ̀kùn ó kàṣì káàbì kìṣàtà òbẹ́yì ọmọ káàbì النبي صلى الله عليه وسلم عينه كان رجل من أصحاب النبي صلى الله عليه وسلم يهدث الناس حتى يكثر عليه ويصعد على سفح بيت faya hadithu na ene keleka ya churu kanga munego haditha ni bi agba munego amuna agbara hadith kuboru boru mara joban aba mune tabali, taki mutewu ala satuhi baitin ipa taruji akpata kuma ni luju yin abi akoji rufin omon ya taniki taki boru ka mune de o ma na li ohun ta ma na gbola nke ohun iwe acha mune wazi yenihi anibi ka gini ayu ayatin fil qur'an azam aya nya wo jitule qur'ani ta taka ni bi akini allah la ilaha illa huwa gbogbo asu ko ji hadith lele ma won mu duwa yanhi wa da yadahu bayna katafi ani aku ngen be ube hadith ube yele fitine ina aku ngedo yigere ba ani bi mo ani bi ogu ngedo e mo du mayu ngedo fa wajadtu bardaha bayna sadayi yani taku ngebu e eh, dodo wa ni bi ba

yani he ungenne ko ngadu tudada kita ko ngano ya no ngeno ya tano mala eno ya me ye hi ungeno ya tano ye nta ko ge ma no ya tingini nke gbogu jalo tudam ta be bo ma cha gbo ma cha gbogu ni yo ma no ya awaki bilal bin rabah de bilal de ami sahabe kuma dilio yine ikpọkwa ịbọ tiki ma nínú ya abu hurera alugunugu ìdí ẹ̀nẹ́gì máa ìkanú ya

ya bela kúrò aláwò dọ́mọ̀lẹ́ ya tó kúrò aláwò ẹrùgbò olùkùrán mọ́mí kùrán ní pé jú mẹ́lẹ̀ kúrò aláwò àti yú kàùndálẹ̀ ẹni alẹ́sàmáka kúlíà yọ alkàfìrò kúlíà dọ́mọ̀lẹ́ yẹ kúlíà dọ́mọ̀lẹ́ yẹni kúlíà lùgbùnúkẹ́ tí ó yí pẹ̀rù kẹ́lẹ̀ kùrán yẹ́tọ̀ ìzájúlù àìdọ́mọ̀lẹ́ yẹ́ ìjájúlù lùgbùnúkẹ́ tí yí pẹ̀rù kẹ́lẹ̀ kùrán yẹ́ni ìzájá àdọ́mọ̀lẹ́ yẹ́ ìjájá àdọ́mọ̀lẹ́ yẹ́ ìjájá lùgbùnúkẹ́ tí yí pẹ̀rù kùrán yẹni a kurusi ya yẹni ẹni yóò ẹni ẹta ayati kurusi yóò gbogbo ní kí ṣe yí kwara kẹlẹ kur'ani hadisi gidai allahu ta'ala alam bisi abisi hatihi ọjọ́ mọ̀ mẹ́lẹ̀un máa di tẹ́m kàṣà gbọ́ lùgbò kúrúhù ti mami kwara shine hadithu munaki wa lubu abazari al-ghifari radiyallahu ta'ala anhu yanhi anibi yatu ngene yani ya abazar hasalita abazar ya hoche me yunga hoche me yato kwana kada bicho yunga taka nibi kawa kini boko bojo kitagwade ya kisheri ya mi believe iune maya mi believe aljenu ira nibi yunga onka deji hii annabi yana iya e mo ne ki joyi awalil insan awalil insi shayatin yenwe ha mo ne ami bili won de ha mo ne inam e ibili e do mo bu ito ga ya rasulullah wa onu sojo as-salat en woni ki yenwe ma ru gboro wota ina ni be ka kini khairu mawdu e ha men du ko ju aka ja ni akuro gun ka ku chaka o to ba huma

tẹ́lẹ̀ kọ́ gẹ́lẹ́ òun àwọ̀ ọjẹ́ jùtù ẹnẹ kì máa náà ń kì wọ́n ẹjú dẹ̀ pádọ́ máa ti pọ́ àbẹ̀kàkí ni àwòsírìn ilẹ̀ àfẹ́kì àfẹ́kì sẹ́lẹ̀ kakó nẹ̀ ṣe lò màmá yà á ngẹ́nà bàtà yíò ń dàbí tánìbì nínú múnà wọn àfi àrò sọlọ́lá wọn tí ọjọ́ ayọ̀lá ń àkánà àwọn ẹ̀ àmà níbi ọjọ́ nẹ̀ ṣe ni yòrùdó yẹn àníbì kàkí ni adam ẹ̀ ṣe yòrùdó ṣe àmúnúṣẹ́nu ẹ̀ àmà níbi adam ṣe yòrùdó yadda ya eh, rasulullah wa nabiyyun kan yanu bilahi na nabi mun gidan moge kala yani i ina nabi ko yo kun ngoro nu che ma ko la yani ya rasulullah wonu jojo kamil mursalun amunu je tunu ma se pa ku jaka ina nabi ka wa kini yi ma

hamna tine jawala ama ya abu huraira kadalu go kwa hii abu huraira wa mune ya jem ya juje un ya juje un ene ya juje le yani ihumu abi humu yani ungadu anga nibi ene ya juje le ni wa gba wa gi ojo edu anga nibi we ko na nkun alu nye boda bi aga ile ona ìwọ́n àbí òrẹ́dà yípa níbi ìkàún ẹnẹ́ka wá yóò yí ẹ̀hùn sẹ́dẹ́ka kẹ̀yẹ́ mi àgò ẹnẹ́lẹ́ òun mú kúrò yọjọ́ mọ́jọ́rọ̀ bọ̀kọ̀ fún mi kọ́nà mi ni yóò ń bọ́dà dábẹ̀ níbi ẹ̀tọ́ ẹnẹ́lẹ́ ń dàánú yá wá táwọn yé yíyá wá níbi ẹ̀ yìí àbí òrẹ́dà mú dàbí àgọ́mọ́ òdu ẹnẹ́lẹ́ mú dàbí àgọ́tì ìhómú ẹnìwẹ́

ẹta bí lè dágbé àwọn dàbí tẹ́lẹ̀ lẹ́dẹ̀ kẹta yìí yẹ ẹ wẹ́ mẹ́lẹ́ ọ̀nà kí agbẹ́gbọ̀kọ̀ lè ẹ agbọ̀kọ̀ tabali ológun ejú mọ́ mi ẹ tabali ẹgbọ́ ẹ àkíkọ̀ ẹ àdàdo akànún kèbílì ìfọ́màlì jẹun kẹ máa mẹ́rọ eye òru ẹ ìyá amukọ́lọ́dún kìkó yeye òkúbi yamukọ́lọ́ lẹ́kọ́ yada yéèkì darúgbọ́nà yéèkì tuwòtó máyé kàmọ́ àmàkọ́ ma ọ na-edoro ịnịda anyị gbe takada ihu ihu idanyu danyu danyu danyu danyu ya ti ati okporo ata ya ta ụmala ala na wanya wanya ya amem ti yehu ee oju ẹwọn ojú ẹwọn jàmẹgẹrẹ ìnàjà ẹjàmẹgẹrẹ ìbìlì ẹdàbàgẹrẹ àmàlìyẹnu ẹ ọ

ẹ̀bọ̀ bẹ́ẹ̀ bọ̀ dọ́mọ̀ ṣe lámìsáta lámìsáta lámìsáta lámìsáta ohun ma kọ yé yóò tákàdé gbẹ́ ohun ma yá tàwọn mátàrà mọ̀nà ìlànà mọ̀nà aláyé àmẹ́wọ̀n gẹ́lẹ̀ rú iṣu kọ́rọ̀ ní ẹmú di iṣẹ́ wẹ́kì bẹ̀gàdáàdì tí yíò yẹ bẹ̀gàdáàdì ẹ̀mí yìí lẹ́mọ́nù gìdé hùn ìyìlì méjì kàtùkùrá ní ikọ̀ gbà ń rọ̀ pààlà yálì gìdé méjì ṣẹ́un káyà kùrá ní adìgádùn lè yẹ bẹ̀gàdáàdì gìdé yẹ ẹ̀bẹ̀ yọ̀dá ẹnẹ́kà nínú ẹnẹ́ka ohun ní ogú ní nẹ́nẹ́kì ìṣọ̀kù mẹ́ta ohun nẹ́tẹ́jẹ́ o ìyá lẹ́nilẹ̀ àdùmáyọ́lọ́dọ̀ sẹ́kì kúránàgbọ̀ mẹ́ta ẹ̀wọ́ má bókí kúránàgbọ̀ mẹ́ta bẹ́jọ kí adìgáde ẹni ẹgbẹ́ kùmà kọ́ tágàdé òkèdùmáyọ́lọ́dọ̀ ẹ̀wọ̀n adìgáde ẹni so àmì ẹnu 419 abánilẹ́dùn kwakúṣáká ẹ̀kùnmọ̀ mkóríyàn ayàtì kùn sí òṣè bákà ìjọ ayà mùdùnmá níbi sọ́lá ìmùdùnmá bó rẹ́ra àbó rẹ́ra àgbà ọgbà níbi yẹ́ni ayà kẹ́dùn òun ọ̀dọ̀ yẹ́ni hìn sadakọka ohuwa kazu ina e ne leba oge ti ola nike yo onugunu gi ehun ba ki akole ena ole mi opa koku ni so abuka abuki kikere bo mo ganele kibili awa ma ma e mi kwa kwa kushaka iyemi aniki gba kwa repetition mi eh, e mi toroka ke o ya eka gba anabi sallallahu alaihi wasallama ya ki jama makini ayatu kursiyu shan ko na agba obiowo duba ina ndu ki acha darun bali je na ida ban ci de oku anabi sallallahu alaihi wasallama kaiwa ina ayatu kursiyu ko na na agba ike ci ga de ya ade taniba ayatu kursiyu de amaya kuma na du kwisihiri pabe ṣẹ́nkó na gba onúgbà mẹ́lú ọjọ́ ká ìṣẹ̀bẹ́jọ kìfàmùdúkò náà tí ó yí ẹ̀ kì máa ń ọbẹ̀rẹ̀ ndí kẹ̀dọ̀ ẹ̀dúgbọ̀jọ́ ẹ̀dọ̀ ẹ̀mọ́mdà dúgbọ̀jọ́ ní ṣàkàndá agbẹ̀wọ̀n gẹ́nẹ́lẹ́ ẹ̀hùn kíkílé dúkùmà rọ ẹ̀hùn àbẹ̀ ṣàkàṣe a aya ayatul kursi lahu de Allahu la ilaha illa huwa eh, la ilaha illa huwa odu mun ko mara re odu ingodo mo tojo allah alhayu al hayyu on todu ki nora yo gbegbele al qayyum be ba ki al hayyu al qayyum ene ki alhayu ene ki norai orai ki mane gba ki shane ki mane gba ya kujin alqayyum oyun shene ki dagu paka alqaim re eh ma o pa bu to ta wale mo qayyum ene ki dagu idagu paka pa yuta la mere amadun olu egbako ụlọ adụghụ egbako ụlọ atụnyane egbako uchu tugbegi adụghụ egbako omi tugbegi alọ egbako uwo tugbegi awa mgboka ahụ tugbegi ajuku enwugide ha negi ahụ enegide yuki akwụ ọmagide ugumabi ala merilekpakwu kọrọlekwula ya umin hụwa fisha ọjọ dukọ kọjọ nwa ala ọjọ si ndị ọjọ bọjọ ina ala so ya alamiri amadun ni wa dejo to alqayyum ne ina ki adago pai alamiri amadun eh alqayyum li ghayrihi alqiyam eh la ta'khudhu sinatun ulu yakuma ala nuji igojo alahum wala nawmun ulu yakuma ada chale igojo igojo agojo alahum en ki daga ni bi jama qualify ja to yo ni romo idi ki ma ni bi sa qualify ọjọ́ kà nígbà iye eh, akọ́mà screen ní ṣẹ́nkì ní kí qualify jẹ́ aṣọ ojú abáyọ̀ yìí àákàjọ́ high screen náà níbi ìsáṣe inú fún ìlú kọjọ́jọ́ ìkọjọ́jọ́ iye abáyọ̀ ní ilé yóò dùkà yàtọ̀ ẹnẹ̀ kí iye rẹ̀ yóò kí mèrè àmù ó dí iye ògidé dọ̀ òwe wọn kí qualify jẹ́ aṣọ rẹ̀ wẹ̀ ní iye wẹ́ wọ́n ní iye wẹ́jọ́ yóò wọ́n ní iye wẹ́ bìtígbẹ̀kẹ́ ṣọ́ náà iye wẹ́ wọ́n ní iye ẹ̀yẹun yóò ŋa jẹun ẹ̀ŋomi yóò ŋa ŋomi òyẹ̀ŋẹ́ lẹ́gìdá kẹ̀yẹ yẹ̀wò yà ìdẹ́gbogbo wẹ̀ ló yóò ŋa ti ṣèlégà àwọn yóò yóò ṣèlégà ẹ̀mọ́fẹ́ àbẹ̀kíjà alẹ́ ọjọ́ yẹun ní àgbòmí tọ̀ ọ̀tẹ́ ọdún ààbò ẹ̀já ṣe yóò ŋa dàṣí yẹ dákẹ́ awa ti kpɔliwa níbi ìta ti kpɔla ìmàkún ẹbọ yọyọ dúdá lẹ iye kàrà mọ̀ nàkún ẹ̀ jọjọ yẹn ọjọ́ ìkúntù kúrùtù hù fọkọ́dà àlẹ́mùta ṣe ń kún ẹ̀ tábà dálú kàkọ́jọ́ òun ẹ̀ṣẹ̀ bá òun ẹ̀ṣẹ̀ mà òun ẹ̀yẹ kọ̀rọ̀ ọ̀gẹ́ni lẹ́nu abùn alẹ́kùn ajọjọ lẹ

ẹ̀rẹ̀ wẹ́rákálú ọjọ́ abẹ̀rẹ̀ ẹ̀dẹ́ àjẹ́ na ọjà wọn yìí ẹni bụ gẹ́ àmàlẹ̀ ìgbọ̀ ọkà mọ́ ọmọ yóò dẹ̀ ẹ̀ á ní jù yọ̀yọ̀yọ̀ ẹgbẹ́ bóun tí nù kọ́lẹ̀ bàkàmádù ní ẹ̀dá tó kẹ́lẹ̀kẹ́ fàgbọ́ ka na alùpùpù àkúmọ̀ agbàmù nà ọjọ́ náà yìí ibẹ̀ nẹ́ka àkàwọn àkíní yìí ṣe ń kùmọ̀ àkóhùn kí gbàmù nà ọwá ọ̀rọ̀ àti èhùn ìjàkà náà ṣòdè àgbọ̀ ẹ̀málùpùpù ọjọ́ dé ọjọ́ náà yìí àbí dúkùmà ní olíìtì ẹ̀wú òjì bí kùmà àkíní ẹmọgọ́lá skrin ni abẹ́lò bí dáadùgbòdẹ́ abáyẹ máa ní ọ̀nkílẹ̀ máa yẹyẹ supplementary list títà màkúrò kàmọ́nà arúlẹ́gẹ́gò ó yí ilé bóòdùkù màkúrò ọ̀nkílẹ̀ ọmọ ìyá ìmàlẹ́yọ̀ mọ́ máa ní ọgọ́ amẹ́lẹ́dì smith ọjọ́ kàmí ìkẹta kó àbẹ̀kẹ́ ìkẹlẹ̀ àbò house of rep máa ṣe two years anniversary ma kí gọ́ọ̀nà ọmọ yẹ́ ni àbódùkà mẹ́ni genuine case imu di committee yake achi screen ne ba amma amayele automatically amayele disband committee de committee screen ne ngobo bo but weje do mo bodu commission kile yi ministry ma abeki uh, uh, mda ma uh, kuma kuma doga ne amanya de yugo ataka da bile ibe kuma ni manike defend ola ma mada de duma kabila defend ola ma imda wa committee ministry ko fault abẹ́kọ́ parastatic fault hmm. àmà yá dìjú gẹ̀wọ̀n kìí jẹ́ kẹ̀mí kílẹ̀ ma yẹ kílẹ̀ but àbí kùmà múmá kùmà gínẹ́ nẹ̀gìdẹ́ fọ́jírí certificate yìí nẹ́ abẹ́kẹ́ nẹ̀gìdẹ́ double salary ní ṣàgbà ìbí ọgílẹ̀ màlìgámúdé makoro mẹ́ni ọ̀là ẹlú tí ministry dọ́là délẹ́gẹ̀ aláàbìrọ̀ ayú tó alkàyọ yọ nà dẹ́rẹ̀ ilẹ̀ mùnú tak ma ma dudun ti on kile yu eno bene le ma tu bo ngene len but we di ma tu bo le ngene ki ton kile wala mu ngede to ini parastata ogu ma je wele to yona ini minister ogu ma je wele to yona ani bi kama je ma mu ogba woli kama je ma mu ogba o miwe we ki choka tupa ki ki ami qur'ani qur'ani dojun o miwe le ma mu ndu kwa ni ma ki goropi me abogi jogide bogu ma fola ma ni gidu ode ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ wà nítorí gígò fún ọ̀pọ̀ mẹ́tẹ̀ wà máa kúrò bọ́rọ̀bù yàwó yìí wọ mẹ́tẹ̀ wà lẹ́yà sẹlẹ́kì ṣe ń dé máa dé kọ dé máa dé dé ni kí yọ́mọ yá kọ̀ làdún náà àgìrẹ́ ọjọ́ kí ọ̀là lọ́la wọn

ine onugbuchi ma kpọla inwu enwuke bọ ka ine achị ị na-alụ ka ine wee na eri ga ele gachi kọde mgbe oli na ma pụtọ ere ene eri enyo oli nga ma pụtọ taka mo lere tumi ihe ihe gere ebe alụka ene ha ya aka dị tinyo nga ma tinyo ama mmiri tinyo kere afekte ka eji na ebe ene onye na-enyi gede akọ gaghị emeleli echi na mmadụ chitinye iche nkene uchekwa iche anụche nwa anụ mụ manye na amaka nyudo amaka nyudo mgbe bụ agwụ dabe na gịnị enyi ọha ma agwa ma aka nyutunyu enewu na enyidu ga arụdo nwere abụghị maka enyido ma ji ala libetebere magmego ele eji bere nu ha ha enyi mgbedani enyi hụ maka oru ara eche ma adụmanye gọọ mụ enyi ọ̀dọ̀ yìí máa dùn ma èyàn ọgbá kété máa rútọ́ máa jáde lè jìtọ́ ní èyàn ọgbá torúkẹ́ ọ̀ káàmù gba ihe alọ́jẹ̀ tó hùwé lẹ káàmù nàìjíríà kaba ohun máa dé lẹ mayún ẹ́ ìyẹ́lẹ̀ ẹ̀kítánẹ̀ máa wẹ̀ ẹ̀mí kítánẹ̀ kẹ máa dìgáyà ha ẹ̀gá dùn wọ́n lè yìí òun ẹ̀hùn kí ní wúbọ̀ kí á ṣe ọ ọjọ́ àkíní ó lè ilẹ̀ gbébọ̀ pẹ́ kí a nínú màkọjọ́ nínú wùm iláàbì máa ṣá ẹgbẹ̀rọ yéjú yílẹ̀ abẹ́lẹ̀ rámùnẹ̀ pẹ́ wọ́n tí àkùrùsí ìhù sẹmáwáàdì àpẹtẹ́ ọjọ́ ọjọ́ wù tó kí a gbọ́ yẹ́ gbogbo àdé ọjọ́ àmàyìn iná abẹ tó yálè pàánẹ̀lì wọ̀ láyẹ̀ oòrùn oṣùgbòhùnmá àmẹ́hùn kìdé ò yálè pàánẹ̀ mayún ìwòrùgbò yálè pàánẹ̀ ìdè máìdè bá ìhà ọjọ́ ànẹ̀lú ọwà ọjọ́ ọlá yìí ìdè máìdè òhun àlìyù ọjọ́ ṣẹnẹ́ kìdáta tẹ yake bobo ina ina kishi nazari tafsiri ibn kafir volume jurdu boki akal ayatu kunsiu amanga boki tiba fema ema mole imi ngado katwale kadingi ni tudeba ba jona سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه وما كان من توفيق فمن الله فما كان من خطأ فمن ومن الشيطان الله ورسوله من البريئان اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف